ويغفر له ذنوبكم ومن يطع الله ورسوله فقد فوز عظيما اما بعد فان خير الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار السلام الله وبركاته وكذلك قال رسول الله صلى الله عليه وسلم المسلم الله عليه وسلم انه تعالى رسول الله صلى الله عليه وسلم وقبل النبي صلى الله عليه وسلم الى النبي صلى الله عليه وسلم ini sesuatu lain dalam kata Abdullah Adil di Islam di Iran itu di ibu kota sekarang àyàfi tó bá bá wà ní gbogbo rẹ̀ ẹ bá wà ní gbogbo rẹ̀ lẹ́yìn tí ó yẹ kó ọlọ́wọ́ bá lọ bá kẹ́tẹ́ náà ni ó fi ra gbogbo bá rẹ̀ kẹ́tẹ́ ọlọ́wọ́ bá lọ bá tàbí ẹ̀ ní ọ̀rọ̀ kan. Àwọn abẹ́rẹ́ tó máa wà pẹ̀lú nínú àwọn apẹrẹ ní tí ọlọ́ọ̀bà àríkẹ́ láti ṣe ẹ̀sìn ní ọ̀rọ̀ fún wa òun náà ni pé ọlọ́ọ̀bà àríkẹ́ láti pé ìsìláàmù wa pé ó sì parí ìlera rẹ̀ nípa lórí ó sì yọ sí ìsìláàmù lẹ́sìn fún wa eléyìí nínú àwọn akórí ìrọ̀rùn mi ọlọ́ọ̀bà àríkẹ́ láti fún wa nínú ẹ̀sìn wa ó jẹ́ pé ìrọ̀rùn tá à ń sọ yìí àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n máa rí ikú ẹ̀wù náà wọ́n sì máa pàtàkì orí tọ́lọ́ ọba àti bọ́lá tó bá àwọn ṣùgbọ́n látara pé ó pé ẹ̀sìn wa fún wa ó pé ẹ̀sìn wa fún wa òfin wa yẹ lásán ètò ká máa jà wọn sí àbí ká tẹ̀wá wá ní kí pé èwo lẹ̀ sí èwo ní iṣẹ́ sí. ọlọ́run àti bọ́lá tó fún wa nínú sọ́ọ́dún náà ìdarí. الله بعد ذلك اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله بعد ذلك اليوم أكملت لكم دينكم وتقيسي قيلوني أتوني أتوى ولا الإسلام اليوم akmaltu lakum dinakum mo pé ẹsìn ìpè yín wà atmamtu alaykum ni'mati mo sì parí ìdẹ̀ra mi lé lórí ọlọ́run bá dìbò lánàá mo parí ìdẹ̀ra mi wá lórí wa raditu lakum al-islam dinan mo sì yọ ọ́ ní sí ìsìlámù lẹ́sìn pé sẹ́mà sí sẹ́yà yà yìí ayà náà sọ̀kalẹ̀ fún anábì sallallahu alayhi wa ní inú ta wà bẹ́ẹ̀ ti parí lọ inú oṣù rẹ̀ yíyá. Bóòlù àti sọ pé inú oṣù rẹ̀ yíyá lọ́sọ̀ kàlífà ní ọ̀sán máa ní ọ̀sán làm. Àdìsí kan bẹ ọ wà ní sọ̀rọ̀ Bukhari ọ wà ní sọ̀rọ̀ Muslim ọ wà ní àwọn ọ̀sán àmìnà. Kí ni àdìsí náà? Òun náà ni pé arákùnrin kan nínú àwọn Yahudi tó ń kọ́ rẹ̀ jẹ́ káàkiri. وأبا عمر بن الخطاب رضي الله عنه قولي آية كم بيننا القرآن ثم يقول أو يهود آية سكالوني أبا موجوين أبا موجوين أما في كنون látara bí ayé ayé ti pàtàkì tó ẹ bàbá yahudi wọn máa pàtàkì ìdí bẹ́ẹ̀ bí kí nǹkan parí ó pé ó wọ́n ní ní pé ẹsẹ̀ ti máa wá káàkiri ẹsẹ̀ ti máa dààmú ẹsẹ̀ máa ti wàhálà ó máa lọ́nà kàtó àwọn ọmọdé ọmọ àwọn àyè ó wá sọ pé òun ti máa àyà tó sọ yìí àyà tó sọ yìí ọjọ́ tó sọ kalẹ̀ kọ́dà ọjọ́ ọdún ló jẹ́ fún wa ọjọ́ ọdún òun náà ló jẹ́ fún wa kọ́dà báyà bàbá tó ti lọ àtúnṣe yorì ẹ̀ ń sọ pé yọ ọ̀rẹ́ ìdẹ́yìn ìsẹ̀yìn ọjọ́ ọdún méjì ló jẹ́ wà kí ló bá tó jẹ́ ọdún méjì ayé àìsàn kalẹ̀ bá lẹ́nu tọ̀wá wa ní ọjọ́ làwọn lọ́jọ́ àràbà ọjọ́ àràbà yìí wá jẹ́ ọjọ́ onímọ̀ ọjọ́ àràbà yìí ni ọjọ́ ọdún rẹ̀ yàrá lè áhìlì lọ́wọ́dì àwọn tó bá wà ní ìjọsìn ti hajj tó wà ní ọjọ́ àràbà ọjọ́ ọdún rẹ̀ fún àwọn olùgbà rẹjọ́ àwọn náà lò àwọn àwọn jẹ́ àtúntò àti ti hajj àwọn agbára lọ́jọ́ kí lọ́jọ́ àgbà bẹ́ẹ̀ ni àdéhà ní sọ̀tà wà ní ọ̀sálà wọn ti tẹ ó ní ọjọ́ yọmọ àbúrà ẹ ọ̀yọ́mọ ní fàyà mùsàlùmí àtọ́jọ́ kẹtàlá ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá ọjọ́ kẹtàlá ẹ anábì ní àyà wọn àbúrò ní òṣù àwọn ọjọ́ ọjọ́ jíjẹ ọjọ́ mímu ni àwọn ìwé wa máa pàtàkì kí ẹ̀sìn ó pé kí wọ́n ló fà tó jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí tọ́nà bá rí kọlá tó fi aṣọ kankan ẹ̀sìn àwa là wà á fi rè àmọ́ tó máa pé nǹkan tó bá ti pé àgbọ̀dọ̀ yọ fún bẹ́ẹ̀ láti ọ̀rọ̀ yọ ìtumọ̀ rẹ̀ wọ́n ló fà tó ń bá lè sọ̀yìn náà nígbà tó ń sọ̀rọ̀ nípa áyà yìí wọ́n sọ̀rọ̀ ma Imam Malik ní máa lana al-yawma dina ẹlẹ́ àwọn ẹ̀dá ìkú. àmọ́ máa ní ìgbà náà wà wọ́n ní ìdí ò bá jẹ́ sí ìdí ò bá ti sí nínú ẹ̀sìn lọ́jọ́ tí àyà ìfọ̀kalẹ̀ máa dábìyẹ fún ìyá ọba ìrìnsì ìlànà ìdí ò bá ti jẹ́ sí lọ́jọ́ tí àyà ìfọ̀kalẹ̀ bá ti sọ̀rọ̀ àwọn ọ̀sán láwọn ọ̀la yẹ kó na lè yẹ ọmọ náà ni lónìí táwọn bá bẹ̀ yóò lè sínú ẹ̀sìn ẹ̀wọ̀n ọdún tí wọ́n parí ti lọ ẹ̀wọ̀n ìmọ̀ ẹ̀yọ ọgọ́rùn ọdún tí wọ́n parí ti lọ má má ní kíní kò lè jẹ́ sínú nítorí wọ́n kọ́ ìrọ̀rùn yẹyẹ tí káká sùn ẹ̀ káká máa ń gbé àti ọlọ́run kàbùkà dé kí àdébí àrí ìròrí àti bàbá ẹ̀ lọ́pọlọ àti bàbá ẹ̀ lọ́ yá ìyá tó ń sátẹ́jì kan láti fi pa àwọn ìyàwó mẹ́sìn sátẹ́jì tani bí olù láti sátẹ́jì ìyá ìyá máa ti tíátà káwọn fi kí àwọn sójú ọ̀nà ẹ̀sìn ọ̀yà wọ́n ti wọ́n máa jẹ́ alámọ̀sí wọ́n máa jẹ́ kóṣì wọ́n máa jẹ́ kíríkà eré sáré mi ti àwọn ìgbà wọn ẹ̀sẹ̀ sílẹ̀ ìta àdídì nítorí pé wọ́n sáré ìdá àwọn irinṣẹ́ táàmù pípẹ́ ìtújọ́ lọ́wọ́ ọba àdìgbọ́lá gbogbo ẹ̀wọ́n lábàtà àti ìsàlẹ̀ ìwà. lára àdìẹlẹ́ nínú ìdẹ̀kùn tí ìsìláàmù ti wà òun náà ní pé kíni ó pé ìsìláàmù pa wàá sì kankan tó kù pa máa ká sí kíni káta máa wá nílọ pé kí lọ́wọ́ kí lànà bíbí ká sì máa tẹ̀lé. òun náà ló fa abúlé ẹ̀sán sọ̀rọ̀ ní ọlọ́wà abúlé ẹ̀sán sí àwọn sọ pé ìtẹ́gẹ̀rù ẹ máa tẹ̀lé nítorí wàá lẹ̀ اتبعوه اما تلوه وعليه ولا تبتدعوا اما ذاك قالهما فقد كفيتم nítorí pé wọ́n ti ta yín gbogbo wàhálà tẹ́ bàbá ti káàkiri ànábi gba ẹṣẹ́ wọ́n àyè wọn sọ̀kalẹ̀ bá ànábi gba mí nínú nínú òtútù tó ń lò máa mú yàn ànábi ó máa làákù gbogbo ẹgbẹ́ ànábi máa làákù báyìí ìgbà mi wá àbáyé wọn sọ̀kalẹ̀ bá ànábi arábìnrin yóò máa dábàá tó máa ń lu agogo lórí ìgbà yìí yóò máa lu agogo gbígbà gbígbà gbogbo yóò wá ìdè lágbára gbogbo wọn kàkà sí bàtẹ́lì títí ní ẹ̀bá wa tọ́ bá balẹ̀ anábìsọ̀ yá gẹ̀ anábìsọ̀ gbọ́ gbogbo sẹ́tì ìdílé lu wa rọrùn síbẹ̀síbẹ̀ náà anábìsọ̀ tẹ́ ó sì tẹ́kẹ̀rẹ̀ ó sì gba gbogbo ẹ̀sìn pérépéré wọn bá lè kí wọn sábà ní ọ̀sán àti ọ̀sán والله يعصمك من الناس الله بارك لنا يمشي بلغ ما أنزل إليكم إن كان صالحا فهو يمشي وإن لم تفعل توبة للبيت وما بلغت رسالة كل itu mana ni ke? tanah bagi dia fikir ke paman dan harfan tanah bagi arah dia fikir paman ke jalan maka lain dari salah tu anak ibadah yang kita yang suami hmm àwọn tàbí àwọn ìgbé àti sallallahu alaihi wasallam wọ́n ní wọ́n ní nasaha ti adal amana anabi amana tó kéré lọ́wọ́ fún ìjẹ́ pé wà nasaha ti kúrúmà anabi ti ṣe àsọlẹ̀ ìṣẹ́jú dáadáa báwa lọ́wọ́ wọ́n ní ọ̀dàrọ̀ kàná ala mahajjati bayda anabi wa fi baka da sojọ́ na kan kiri ni lẹ́yìn ha kan yọrọ solo, solo lé nínú islam ya itu kára yang sanu wáyà wáyà ní àti àbá sọtọ bá itu. tó ti jẹ ní ìfẹ́ lẹ́yìn hàjà hàrìhà láyà dìbò àṣà ìlà hàrìhà wàá sẹni tí wàá yẹ ẹsẹ̀ kó ní ojú ọ̀nà tá a sọ yìí ìlà hàrìhà àyàfi tó wàá fi àwọn tàbí wa máa rírì rẹ̀ ní ìgbẹ́sẹ̀ kó omi tuntun àti ìtura kalẹ̀ sí. àmọ́ gbàtí padà yá nígbà tí ọjọ́ jìnnà tọdún kiri ọdún gbogbo eléyìí àwọn èèyàn gbàgbé ẹ̀ wọ́n kà á gbàgbé ẹ̀ ayọ̀ bẹ̀rẹ̀ gbàgbà àjọba kọ́ńtà fún nínú tẹ́ǹpà tùmọ̀ àwa pa ẹ̀sà nàbìtì àwa ẹ̀sà dáadáa lẹ̀ àwọn olùkọ́ kan dáwọ̀ ẹ̀sà dáwọ̀ ẹ̀sà mi àwọn yẹ̀wò ní àwọn náà ah, jẹ́ owó ẹ̀ pé á tó wá pé àwa ni àyà yìí sọ̀kalẹ̀ fún ni á mọ̀ lọ fún mi. àwọn mùsùlùmí wá sọ̀kalẹ̀ fún ẹja àwọn ìjọba náà ẹ ìsìláàmù ti pé ìmọ̀ ṣe nǹkan ní sáà ní òkè nínú ẹ̀sìn ewu ní wa ewu ní wa. ẹ rí pé àwọn ìbáná máa ń sọ̀rọ̀ kan tí wọ́n bá sọ pé kágbàlagbà ó ti kiri kan ẹ̀wà ni àbá ọkọ wọn náà ń ṣe kí la sọ wọn sọ fún pé ìlú pé wà ní àbí wọn sọ fún pé ìgbà tí ń ṣe nù àbí ìgbà máa sọ bẹ́ẹ̀ nígbà kan nígbà táwọn ẹni wá jíjẹ pé tí wọn máa ṣe nǹkan àbí táwọn ẹni òsìkiri táwọn ẹni òkú wáyé kí ló sọ wọn wọn sọ fún ẹni kó kọkàn sẹ́jẹ́ rẹ̀ kí anábì kò máa sẹ́jẹ́ bẹ́ẹ̀ kó omi kò lè wọ́n mi kò lè yíra ọ̀ pamọ́ anábì kò máa sẹ́jẹ́ sàtúkọ̀ wọ́n fi àbàlá sọ́lé sàlẹ̀ rọ̀ o ní bẹ̀rẹ̀ báwọn èèyàn kó wọn sàbàlá sọ́lé sàlẹ̀ sàlẹ̀ ìtumọ̀ ẹ̀ náà ń bá àjọ wọn sẹ́yẹ. ànájú wọn ti fi dá wọn lóko tó bá kú yóò máa jẹ oúnjẹ àjẹjẹ náà kó kú tó gbẹ̀rù mi jẹ ànájú tó pa wọn wá o sì fi jíjẹ. ẹ gbogbo ti túmọ̀ rẹ̀ lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ wọ́n fi ẹ̀ gírẹ́wó kọ wọ́n fi rán òògùn jíjẹ́ wọ́n fi nábìlẹ̀ òṣooṣù parí oṣooṣù wọ́n fi rán òògùn jíjẹ́ wọ́n fi kùbùrọ́ wọ́n fi rán òògùn jíjẹ́ wọ́n fi wàsíbà rán òògùn jíjẹ́ gbogbo àwọn àdádálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ tá a bá ti ìtumọ̀ rẹ̀ ibi aha ìdẹ́sí wa ń sọnù ìsáàbù ṣáàlì ìsáàbù ṣáàlì aha ìdẹ́sí wa ń sọnù gbàgbóbi rẹ̀ bá wọn sẹ́ wọ́n bá ti kan wájú wọn bá ti kiri yìí kò wọ́n kalẹ̀ tó sọ fún ọkọ̀ lọ ẹ́ àmọ́ tí wọ́n gbọ́ yé sílẹ̀ pé mo sì fẹ́ ṣe ó sì ló ń sè tí wọ́n á ní ayé mo sọ fún ìṣe wa ó sọ fún òṣè òṣè wá ìṣe kò lè dé lìsá ìhàlì mu ahọ́n ìṣe sí onílàlóbi sọ̀rọ̀ òun ló sọ ọ̀rọ̀ àwọn àti sọ̀rọ̀ ahọ́n ìṣe sí ẹni tí máa ń ṣe yá nígbà máa ń ṣe sí ẹ̀ sọ́nà ìgbé àdébẹ̀ ìṣẹ̀lẹ̀ kiri ka taa nabi oku wala awa dugu o kiri ka taa nabi yɔ wala a b'a nabi ji sɛle ɛsɛ ka ba nabi jina lɔrɔ bi ja kinu koro ba nabi oku sɛle a bɛ koro ba nabi ji sɛle i taa nabi b'a jɛ to lewu yi wa yɔ fɛ iru iru iru i taa nabi jɛ to le lɔdɔ wɔn o na ni ɛmu ma k'a fi mu balɛ a nabi jɛle aa o sinu kira wɔri o ti yɔ sɛgbɛn fi mi mɔ ye wɔsi ma wɔsi ma wɔsi ma ni àwọn ìbíjà. inú sẹ́tọ́rù pàdébí àrẹ́bí jẹ́rẹ́ tọ́lọ̀ wọn tó jẹ́ òun náà nígbà tí sókòtò máa kọ kó má dé gbogbo bẹ́ẹ̀. ẹ̀rọ ọ̀rọ̀ pàdébí jẹ́rẹ́ òun náà ló bá àdébọ̀lá wọn jẹ́ wọlé lóka inú tọ́lù pàdébí jẹ́ olé òun náà kó mi ò wùjì báà kó mi ò lè fọ́ ọ̀rọ̀ gbogbo ara rẹ̀ tọ́lù pé àrẹ́bí jẹ́ olé nítorí báwọn ìyàwó tabatɔ ala yɛrɛ b'a tóbi nínú fura bɛɛ a b'o ɲinɛ b'a fura bɛɛ ni mɔgɔ k'o de kɔkɔ kɔ a b'o kɔni yɔrɔ n'o kɔni o ye ti kɔɔri o ale ko n'o sɔrɔ n'ale ti pe ale ti tɛlen o ni o ti la rɛ wa sago ye a b'an ti sɔn o ni o ni jaabi ye tɛ ti ale o ni jaabi ti la o ni o ni ko ti la rɛ lasa la ba wa ni ɛda kɔ o wolo le yi ti taa fɛn fila sɔgɔ a o y'a ni pe ale ti sɔgɔ wa lɛ o ta ọlọ́run wa ní kọlá sí kan ní kúyẹ́ wa látọwọ́ àti ìsọ̀tà wa ní ọ̀sán náà alábi ti jẹ pé ọlọ́run wa ní kọlá sọ wa ní báyà mi nínú àlùkòhán ọlọ́run wa ní kọlá ní làbàdàn náà wà wà lẹ́nu ní ó ní ọlọ́run wa ní kọlá ti ṣe ìdẹ̀ra fáwọn àmì òdo ìgbà àtàwọn èèyàn ọ̀sọ̀rọ̀ ọ̀nà wọlé pàṣẹ ìdẹ̀ra fún wa wọn náà ní pé káàkiri ara wa. بعد بعد بعد رسولا فيهم رسولا من انفسهم ojú òbí lẹ́sìn àǹfòsì látara ara wọn náà àwọn alákọ̀ọ́ta náà bí alẹ́ nínú àbí àwọn náà bí alẹ́ nínú bá wà lọ́sọ̀lá ọmọ ọmọ yẹ ọmọ bẹ́ẹ̀ ọmọ ya yẹ tó bá jẹ́ pé ọmọ lọ́dẹ yẹn fún ẹnìkan wá láti ìlú kan ẹ kí làwọn yóò kọ́ wípé wọ́n kọ́kọ́ wọ́n kọ́kọ́ lọ́bí yẹn dàbí wọ́n pé wọ́n àti ọmọ àtọ́ kó tábàbà rẹ lè kó náà sọ̀rọ̀ wọn tábí ọ kí ọwọ́ akọ́kọ́ àgbẹ̀kẹ́ni káyà yìí ẹ̀dí bá rẹ. sọ eléyìí náà sì ní àtẹ́kùkọ rẹ̀ ní máa ń tẹ̀lé láwùjọ láwùjọ mi náà ẹnì kan máa ń pé èyí sójú ọ̀nà ọba rẹ̀ pẹ̀lú àwọn abẹ́rẹ́ pé ọmọ ilé fún mi náà kí ló kọ́ pẹ̀lú ẹ̀ ẹ́ àti láti látọ̀ láti gbogbo lọ́wọ́ ẹ́ tó ti wá bá tó wá láwọn àti wá sí láwọn ayá ẹ̀ kí ló kọ́ pẹ̀lú tó ti wá tẹ̀lé nǹkan tí bá sọ lọ́rọ̀ ọba àdìgbọ́lá òun náà ló wọ bí ààrùn ọlọ́run lè. anábì sọ bá wà ní ọ̀sán àwọn tó ń dá àwọn sáńtẹ́ anábì ló ààrẹ omi bẹnu wọn bilal ìyẹn dúdú ní bilal salman bari àbí salman bari ti ara bari ti lọ́ọ̀mù báṣíà àwọn èèyàn lórí tìrìtìrìtìrìtì wákàtí kò sí ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn mùsùlùmí ni wọn mùsùlùmí ni wọn ẹtí bá ti sọ bá ti sọ lọ́wọ́ bá ti sọ ọgbà náà mo ti sọ pé àwọn ètò kúrẹ́ẹ̀sì tó ń ṣe wá sí àyè ẹ̀ wo ìtara màdínà tó ti wá sí àyè wo ìtara mọ́kà tó ti wá sí àyè ti jẹ́ bẹ́ẹ̀ ó dà mọ́ àbí àdàbí pé ẹ̀ pé kọ́lá ọ̀wá òun kọ́lá kọ́sùn. ọlọ́run àdìgbọ́lá ní òun ti ṣe lẹ́ra fáwọn mìíní látara pé kiri òun pé dìde láàrin wa òun jẹ́ yẹ́sù àléhìm àyà ìdí tá a gbé dìde yìí yóò máa wá ka àwọn ayé ọlọ́run àdìgbọ́lá fún wa ànájọ́ ka kùránì fún wa ẹ̀ ànájọ́ ka kùránì fún wa wọ́n tó bá ti mọ̀ pẹ́sẹ̀ lé ẹ máa ti bẹ̀ kó sábà wọn wa tó bá mọ̀ pé dáadáa tí máa ní ó fi máa lò pé àwọn eléyìí kò náà ní kẹ́ ẹ máa ṣe arábì sọ arábì sábà máa kó sáà láyé ẹ̀kọ́ àgbà àti ẹ̀kọ́ ti fi dáàbà wàlẹ̀ ìgbà bá a sọ láwa lọ sọlá ó bá lè fa ìdíra dáàbà wàlẹ̀ ìgbà àwọn ọmọ nípa tó ṣe wọn ní àlùdá wọn bá wàlẹ̀ ìgbà sún àdáni sọlá wàlẹ̀ wàlẹ̀ ilé ìlànà sọlá wàlẹ̀ sọlá bá sàlàyé ọlọ́wọ́ àlùsọlá wàlẹ̀ ìdáná tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti bá ti tó ní wọ́n wá gbogbo àlẹ́ lélẹ́ nípa tó tó tó náà fúnlẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀dá wa gbogbo ayé wa ànábi wa dé ọlọ́run pàdé kí ọlọ́wà ti kàn sí ẹlátọ̀ rẹ̀ ẹ̀ ànábi wa kó jẹ́ kó yé wa dé pé ìsìlámù àti ìlú yusuf ilẹ̀ sí iná yusuf ìsìlámù àti tó rọrùn abàtúrà ni pé àti ti bí o sí bẹ́ẹ̀ fún àti ìyókù wa bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ ẹ̀sìn wa dàbí ìgbà tó nira ẹ̀sìn wa dàbí ìgbà tó nira àti sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ àti tó bá padà yá àsìkò kan pọ̀ ní ẹ̀sìlá ní láyé tá a wà yín náà tó jẹ́ pé àlùfáàbìdò aláàdé nìyí àlùfáàbìdì aláàdìlá ànábìnrin tó bá fẹ́ tẹ̀síwá lórí bẹ́ẹ̀ ní gbogbo àti gbogbo làwọn yìí ìdá àwọn ẹni kó ní yíyó yíyó ẹ̀sìn tó wọn tó bá fẹ́ tẹ̀síwá lórí bẹ́ẹ̀ ní gbogbo àti gbogbo làwọn yóò dàgbà tó gbogbo làwọn yìí àwọn ọmọ ẹgbẹ́ ilé wọn kò sí tí wọ́n ti máa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ látàkó sí látàkó sí ẹ̀ nígbà pé ẹ̀rọ tó máa wá bẹ́ẹ̀ lómi náà kéde kó ní wàásù bá bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ní wọ́n ti láwùjọ tá a wà yín náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tí títọ́ àwọn àdámọ́ tó wà ní ọ̀la dámọ́ tí jẹ́jẹ́ ìdáhùn tó ti bàjẹ́ sára ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa fi súnà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn Eh, tó bá yára tó bá tó ń sún àlẹ́ ní olùkọ́ kó o jẹ́ wọn ti ti balẹ̀ wọn wọ́n yára tó ń sún àlẹ́ ní olùkọ́ yẹn tó máa wọlé wọlé ti balẹ̀ wọn wọ́n yára tó ń sún àlẹ́ ní olùkọ́ yẹn tó máa kọ́ ọ́ ti balẹ̀ wọn. àwọn tó bá ní wíyá ẹ àná kókàlùkùlẹ̀ ká kó wá wá sí ní ẹ̀sìn tó ta lọ́kàlẹ̀ kan sí ẹni tó bá wọn fi ti jáde bá yàtọ̀ ẹni tó eléyìí túmọ̀ pé àtúntà náà sọ fún wa tó lè dáàbò dájú ní bá sùn náà láti dé dáàbò dájú ní ẹ̀tọ́ bá gbá ẹ̀sìn ẹ̀tọ́ bá bá sùn náà lẹ́nu tó lẹ́nu tó bá gbọ́ òkú náà mọ́ni tó ti gbọ́dọ̀ bá ó gbọ́dọ̀ bá gbá ẹ̀ gbọ́dọ̀ ju ẹ̀sìn rẹ lẹ̀. àpèjúwe mi nínú àwọn àpèjúwe tí ń fún wa ní àpẹẹrẹ ni pé Ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn Islam yìí Ànábì sallallahu ó ó sàlàyé rẹ̀ fún wa ní fúyẹ́ ó gba àwọn ọlọ́wọ́ ọba nìkọ́lá tó sí ìdè gbogbo bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà yìí òun náà ni pé sábàlọ̀ wo á rí pé àwọn mùsùlùmí ọlọ́wọ́ ọba nìkọ́lá ṣe lẹ́sọ̀ fún wa ìpè bí àwọn ẹni bá ṣe àìsàn lọ́wọ́ ìyàwó tí bá tóbi bá ti kú lọ́wọ́ ọlọ́wọ́ ọba nìkọ́lá ṣe lẹ́sọ̀ fún wa lọ́wọ́ àdúgbò àtẹ̀lé sọ̀tà wà lọ́wọ́ sẹ́lá wípé a lè fọwọ́ kàn lára a lè gba àtẹ̀lé a lè ṣe gbogbo nǹkan pẹ̀lú ẹ̀ àyàfi àjọṣepọ̀ lára àdílé pẹ̀lú ẹ̀ àtìgbà alájọṣepọ̀ lójú ara èyí ti ń kan lórí ọ̀pá gbogbo tó kù bá dáàtì máa ẹni láti pẹ́ láti máa kó pẹ̀tọ́lọ́pátá ọlọ́run àti rí dẹ́kun káwá ní pàtàkì. ó dá àwọn ìyàwó tí kò rí bẹ́ẹ̀ àwọn ìyàwó tí lọ́dọ̀ wọn kò rí bẹ́ẹ̀ asùnkùn máa ní kò ní aláwọ̀ àlù ó gba hadith kan wá lọ́dọ̀ àti nípa aláwọ̀ àlù yóò sálà hadith náà wà nínú buhari. ó ní ìsẹ̀lẹ̀ yẹ̀hù àwọn yẹ̀hù ní tẹ́ẹ̀rí àwọn júù tí wọ́n gba ọlọ́mọlẹ́yà tàbí musa ó ní ìlà àádọ́ tìlúmọ́rì àgùntì yìí tóbìnrin bá ń ṣe àládà láàrin wọn tóbi ni wọ́n bá ti háìdọ̀ láwọn èèyàn kíkẹ́ ní àwọn yóò láwọn yóò á ìlú ha kó tó bá jẹun láti rẹ̀ o wọn ò ní yọ kọ́ ọmọ jẹun láíláí wọn ní yọ kó ní yọ kọ́ ọmọ jẹun wà láwọn yóò já ní òwò nà wọn ní yọ bára rúra pẹ̀lú wọn ayé láwọn yóò sá kí ìlú òun nà wà láwọn yóò ká ìlú òun nà wọn ní yọ kó pẹ̀lú wọn wọn sì jẹ́ ká máa kára kára wọn ká jọ máa kára kára báyìí nígbà tó bá ti háyà lọ ẹ̀wọ̀ bá wọn ní jọ gbélé wọn ní jọ jọ papọ̀ kó tiẹ̀ sí lára wọn kárọ̀ kára. wọ́n ti ní ilé kan wọ́n ti ní ilé kan tó jẹ́ pé ilé yìí gómìnà bá ti ti háyà lọ ibẹ̀ ni wọ́n máa ń tẹ́kẹ́ ibẹ̀ ni wọ́n máa dá wà sí fúra rẹ̀. báwo yẹn wọ́n ṣe máa ṣe nù. وسأل أصحاب أصحاب النبي النبي صلى الله عليه وسلم والنبي صلى الله عليه وسلم أو تابع النبي والنبي على النبي آه إذا سيبوا له ما فأنزل الله الله بارك له آية عليه الله بارك له يسألونك عن المحيط قل هو أذى فاعتزلوا النساء في المحيط ọlọ́ba àti ìṣẹ́lá tó wá sọ bá nẹ́bí kalẹ̀ pé wọ́n wá bèè lọ́wọ́ rẹ̀ nípa haidọ̀ nípa nǹkan oṣù ká àlàáda tó mẹ́rin máa ń sè nígbà tí wàá bèèrè ànábì sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlá ó lè lu wàhálà sọ fún wa pé àlàáda tó mẹ́rin máa ń sè wọn ẹ̀gbin ni o ẹ̀gbin ni ìdọ̀tí ni fa àtẹ́sí lòdì sáà àti ìbáṣe yìí ẹ wá yẹra fáwọn obìnrin nígbà tí wọ́n ti kiri nígbà tí wọ́n ti haidọ̀ lọ́wọ́ tó sì pé ìgbà wọn máa ti àìsàn lọ́wọ́ ọba àjọ wọn máa ti àìsàn lọ́wọ́ ọjọ́ tó sílẹ̀ pẹ̀lú ẹ̀ wọn máa ti àìsàn lọ́wọ́ nípa àrẹ́wọ́ká anábì wa káyà yìí pátá pátá níbi káyà yìí anábì wa sọ pé wọ́n á bẹ̀rẹ̀ sí wàá yà yìí ọ̀pọ̀ lọ́wọ́ wa lẹ́wọ́ sẹ́lá anábì wa sọ pé ìsúná anábìíní gbogbo kálẹ̀lẹ̀ obìnrin yìí ṣe nígbà tí wọ́n ṣe àìsàn lọ́wọ́ ìlà lẹ́ka àti àjọṣepọ̀ ẹ má bàa bá àjọṣepọ̀ gángan òun lè gbọ́dọ̀ sí. àwọn ọmọ kan nítorí ẹlẹ́jọ́ sí pẹ̀lú obìnrin yìí ẹ̀wùká ẹ̀wùká bí sáré fún bàbá rẹ̀ sọ́la fún ẹ̀kọ́ ṣe fún bí ẹ̀kọ́ àná. ọ̀rọ̀ yìí nígbà táwọn ibi wá sọ̀rọ̀ yìí bàbá àlàjà bẹ́ẹ̀ àwọn yahudi wá gbọ́ ọ̀rọ̀ tá nàbí sọ ẹwọ kaba àwọn yahudi gbọ́ ọ̀rọ̀ tá nàbí sọ pé anabi anabi ní ẹ̀yin o gbogbo kárí ẹ máa ṣe àbí ẹ alájọ sí pọ̀ nìkan kí àwọn yahudi wá gbọ́ ọ̀rọ̀ ma yuridu hadha ar-rajul an yada'a min amrina shay'an illa qala fanabi. Ní sọkùnrin náà, ọkùnrin náà pè ní Mùhàmmadi gbogbo kò sí kankan tá a ti láyé àbí kó yapa wa mẹ́. bàbá ṣe kíni kaba yìí yóò ti yapa wa yóò yí padà kò ní ṣe báwa ti ṣe kí ni ṣe báwa. sábà níbi yapa wa náà níbi irun àbí àbí ní ẹgbẹ́ irun gbọ́lẹ̀ ẹ̀dí báwa ni ẹ máa ṣe kíni ẹ máa bá àwọn máa fi múlẹ̀ ní fún àbá àgbà. wọ́n wá ṣe wọn yóò wá ṣe ti abàtúmọ̀ pọ́lì báyìí yóò kà á lókè báyìí yóò máa pọ̀ àwọn ìlú náà bẹ̀rẹ̀ báyìí láwùjọ wáyé sí náà àwọn aláàrùn yóò kíláàsì yóò máa harun ní ọgbà kí ló bá ṣe pọ̀ yóò wá máa harun bá yóò wá fi òun múlẹ̀ tàbá wá wí yóò wá ní irun màmá kú wọn irun wọn kan lẹ́kọ́ ní kúlẹ̀ rù wọn wọn lẹ́kọ́ ń darí máa múyàn jù wàá wọ̀ irun gbàdé wàá mú wọn alẹ́ mi fẹ́ ká yí apá àwọn ìyàwó ni nígbà táwọn ìyàwó yìí wá sọ̀rọ̀ yà á ẹsẹ̀ tó jẹ́ pé yóò máa ya pa wá ní abáṣe kí nìkan tó ní ọ̀dà ìdá abáṣe ìdàkejì ẹni ó nígbà táwọn kan náà àwọn tàbí àti wa gbọ́ wọn gbọ́rọ̀ yìí Usayd ibn Hudayr àti Abbad ibn Bishr àwọn méjèèjì wa gbọ́rọ̀ yìí látọ̀dà náà pé wọ́n gbọ́rọ̀ táwọn Yahudi sọ yìí faqala ya Rasulullah wọn lọ nípa ànábì ẹwọ̀rọ̀ táwọn Yahudi sọ pé kí máa ń yapa àwọn àlọ́ nípa ànábì pé káwọn tẹ̀ máì báyìí pé àjá yapa wọn jálẹ̀ ẹtì bá wọn sẹ pé àwọn yahudi náà wọ́n báyà wọn láyò sí pọ̀ àwọn náà ti bá wọn láyò sí pọ̀ ẹtì bá wọn kò bá wọn láyò àwọn ti bá wọn láyò sí pọ̀ àmọ́ àwọn yẹn kan tún lé àwọn ti tún lé pẹ̀lú wọn mo lè wọ́n kà wọn àwọn bọ́ kà wọn àyè wọn kàlà láàdé àwọn tàbí méjì wà lọ nípa àdébí sàlá wà lè sàlá pé iná lè yahuda tẹ ṣé káwọn ṣé ṣé àwọn náà níbi ẹ̀ka máa báyàwó wa láti sọ̀kọ̀ báwọn máa ṣe àìjọ lọ́wọ́ ṣùgbọ́n àwọn yòówù lọ́wọ́ síbi wọn báyàwó láti sọ̀kọ̀. àwọn rò pé ìyapa sáà fi máa yapa wọn bóyá ìyapa sí èyí sábà sí èyí ìdìdì. ẹ àwọn ìyapa sáà ló bá yapa yòówù ní ẹ̀yìn náà ká ilé wọn ti lọ́nà tí ò dáa ìtọ́ ṣe tó bá dáa bẹ́ẹ̀ ànábì òní ṣẹ́gi ni ànábì òní dáa nínú ẹ̀kọ́ kan látọ̀ ànábì ìtọ́ bá dáa ànábì òbí rìn rẹ̀ ni ìtọ́ bá kú díẹ̀ káàtó bẹ́ẹ̀ ló ṣẹ́gi ni yóò ṣàtúnṣe rẹ̀ ndí súnà wá sí láwùjọ náà a àwọn súnà wọn kò ká yé dá lọ́dọ̀ eléyìí ò dá eléyìí ò dá eléyìí ò dá kó ló kò kí n dá ni má dá lọ́dọ̀ yìí alùpùpù kan tó kọ́ta àjọ ti papọ̀ lọ ẹ́ alùpùpù kan kò ká yé dá lọ́dọ̀ bá yọ kí n bá kó kó àti òsì la ló ta lé ìwọ̀n ní eléyìí ò dá ibà gba lọ́kọ́ eléyìí ò dá ibà lọ hajj eléyìí ò dá ẹ́ kíláàsì àwọn ẹ́ àjọ kìíní mà àjẹsàárì àsọdí àti gbogbo ẹ gbogbo ẹ lẹ gbogbo ẹ láti àwọn tó bá ti kọ òdìdí òdá gbogbo kan àti òdá kájà ní ìdá òdá òdá àti òdá àdìgẹ wọn ti wù ẹsìn gbà láti lè ẹsìn fún yìí àníyàn wọn sàdúrà fún ẹsàdúrà fún gbà láti lè ẹsìn fún sàdúrà fún yìí bá nàbí ti dé pẹ̀lú ẹsìn ànábi wá kéèjì àwọn ọ̀dọ́ wá kúrò yẹ káàkiri títí bá nàbí wá dé láti wá gbégbé láti wá pọ̀ láti fi bá wọn tán ṣe nǹkan tó pọ̀ láti bá wọn tán ṣe ìyàwó àbí wọn máa fẹ́ yàwó àmọ́ pàṣẹ máa fẹ́ yàwó tá ìwà rẹ̀ àníwá ti kí àníwá rẹ̀ kò yé ni ẹni fẹ́ yàwó mẹ́wàá ní ìtura wò àti dára wò wọ́n fẹ́ yàwó mẹ́wàá máa fẹ́ ẹni ẹ̀mú ẹ̀mọ́ fẹ́ bẹ́ẹ̀ ni. tó bá wúlò bí ó lè fẹ́ yàwó bàbá ẹ̀ yìí tó bá kéré ju yàwó bàbá rẹ̀ nígbàtí bàbá rẹ̀ bá kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkùnrin kan lè wò tuntun ní ìwọ́n yá àwọn táyíká yìí ọmọ ìyá kan bàbá kan yìí omi làwọn méjì wọ́n ti omi yóò bá wọn ìmọ̀lẹ̀ rẹ̀ kan ọmọ ìyá kan wọn sọ̀rọ̀ láti kò ká lọ́dẹ̀ rẹ̀ kan láàmìlẹ̀ láàmìlẹ̀ náà ti bá wọn bẹ́ẹ̀ yọ kan bẹ́ẹ̀ kan kọ́ bá kọ́lẹ̀ abẹ́rẹ́ kan kú kò lè kú àwọn ọmọ kan mi ayé kan láti kò kan bí ìsìlámù ti máa ṣe فتمعر وجه رسول الله صلى الله عليه وسلم حتى ظننا أن قد وجد عليهما فصوبا يقال أجوال به قال عليه يقال به قال أو سألت له أبني قلوا أن باب إيه أبانا بنت بنو شيا ويني yàtọ̀ wà láàrin kójú ànábi yípadà sí nǹkan àti ká ànábi òbínú síyàn nínú ànábi lágbára òjìlẹ̀ yípadà sí kí ò dáa ó ti sọ pé kò bínú sí àwọn ènìyàn. ànábi àti ìfọ̀ Hussein bin Hudayr àti Abbas bin Bej àwọn ìbá jáde wájú àdúgbò sọ̀rọ̀ àwọn àdúgbò sọ̀rọ̀ gbàdá jáde lọ wọn bá pàdé ẹni kan tí ń gbé wàrà wàrà màlúù wàrà tó kú wọn fẹẹ fi ṣe ẹkọ bá nàbí wọn pàdé ẹ ń gbé bọ abá nàbí wọn bá pàdé ń bá lọ wọn gbèdé wáyé ní àtàkàdé ayé bá nípa àwọn ètò lọ àti ìṣẹ́ wọn bu wàrà tẹ́ bu wàrà láàbù yà wọn fi àyè àdàbí òfin lọ sí wọn. ìdáhùn sàn sọ wọn làbẹ́ wọn lànà bí sọ̀rọ̀ àwọn àlùfáàlà wọn lànà bí kúrò ojú sí. eléyìí inú ìdẹ̀kùn ni tọ́lọ́ bá lè gbára sí ni tó ṣe báwọn obìnrin èké pátápátá àìdọ̀ lọ́wọ́ wọ́n ní wọ́n ní wọ́n ní àwọn ẹ̀kọ́ kàkọ́ wọn ṣe pẹ̀lú wọn. pátá ti fún olófin àìdọ̀ síra rẹ̀ ẹ́ àdámọ́ náà bá lè gbára ẹ́ tọ́lọ́ bá lè gbára tó ṣe lé tó ṣe lé tó ṣe ní túláàsì lórí àwọn táwa ní kí wọ́n bá yọ mọ́ láì sàdédé táwa ní kí wọ́n bá gbẹrù lé mọ́ láì sọ bóyá káàmù tó gbúrú lẹ́yìn àtìláàmù sí náà fún wa. ẹ wá rí bọ́ọ̀lù tí wọ́n fẹ́yà tó nínú alukurani ẹ̀ sáà ní sàlàyé ẹlẹ́wọ̀n ẹnu súnà rẹ̀ àwọn tẹ́sí ọwọ́ tún wọ gbàgbẹ́ yẹn láti fọwọ́ bọ àdìgbà sọ̀rọ̀ àwọn àyọ̀kálà àbí láti fi di àbùkù kan àwọn kan nínú àwọn tí wọ́n tẹ̀gbìn ẹ̀jọ́ tí wọ́n kó àyíká nàbí sallallahu alaihi wasallam jọ tó jẹ́ pé táyé kúmá jáyé ó kọ wọn ní jáyé ní tó bá ní kàṣí ní àwọn ìwé ọ̀wá wọn ní báyìí. tí ẹ máa tó kí máa tó hàdí ní máa gbọ́ ọ̀wá wọn ní báyìí àyàfi ti balẹ̀ ọkàn mi ti balẹ̀ ẹ̀wọ̀n kaba ọ̀wá wọn ní ọkàn mi ti balẹ̀. wọ́n láì gbòmí ìsọ́mọ́ sọ wípé ọ̀wá wọn àbúdà òun àbúlé wo ọ̀wá wọn رواه أحمد عقله رواه النسائي عقله أما ذلك رواه البخاري ومسلم رواه البخاري رواه مسلم ورواه مالك وبعد هو بين عليه الصلاة يعني نعم عليك أما ذلك بعد ما بين ولي في أبي سجيه حديث البخاري أبي سجيه صحيح البخاري أبي سجيه ولي أبي سجيه أما ذلك أبي سجيه أبي سجيه ọ̀nà wọn náà gbà lójú ẹ̀kọ́ lójú wọn pẹ̀lẹ́ ẹ jẹ́ ká máa lọ epo ní ẹ̀ ká máa wo àwọn ẹ̀rọ tó wà mí àbí mẹ́rọ jáde bẹ́ẹ̀. ìyàwó èyí wọn fẹ́ mú ẹ̀rọ jáde nínú bukari ẹ̀dí bá wọn inú wa ti kiri ní wọn tó wá sí ẹ̀rọ ọ̀dára rẹ̀ náà. òun gan fún ẹ̀ ẹ̀rọ ẹ̀tọ́ jẹ́ kó gan fún ẹ̀ ẹ̀rọ ní tó fi kọjá ẹ̀rọ òwò wa fẹ́ mú ẹ̀rọ jáde nínú tíra tó jẹ́ pé àtọ́ àti بعد كتاب الله كلا تقول لا لا تجد لي تابعت أي القرآن لي ترى الله عليه وسلم صحيح صحيح بخاري وابي مرة وبخاري وابي مرة جاد دينه بخاري إيه تو آه تنا كم بقولي أو يبغى ما كم يكان أنا كذي كارو بيو ولا كذي كان إيه كلا تقول كم يكون إيه ibi ọmọ ọlọ́dún máa ń kó wéwu ọlọ́run fẹ́ o fẹ́ fi ẹ̀sìn bùkárí hàn ó sì fẹ̀sìn ara rẹ̀ fún ìtura ìdíta. nígbà tí ó lọ fẹ́ fẹ́ ṣe bùkọ́lì náà ó ti ṣe bùkọ́lì tẹ̀ nípa ní tiẹ̀ lọ́la bíà. òun náà lọ́ọ́ lè gba àdìsí wa o kí ayé àti sọ́mà kúrá ni pé bá a tẹ́sí ní ẹ́ àti ìmàhì. ẹ̀yẹ gbogbo mi lẹ́yìn nígbà tí wọ́n ti háyé lọ́wọ́ ẹ má sọ ma. ó ní bùkọ́lì tẹ́ pariwo òun náà lọ́wọ́ lè gba àdìsí pé àdìsí a máa bá obìnrin rẹ̀ lájọṣepọ̀ sọ pé ẹni tí o bá ní iná forúkọ rẹ ẹni tí làákà yóò bá ní ìjà ni ṣé ìdíkọ́ ọmọ sọ pé ìdíkọ́ fẹ́ máa kú ìkúrú buhari ìjà lọ sí a káyé jẹ́ buhari títí tí ń ṣẹlẹ̀ táwọn ọmọlẹ́yìn rẹ̀ nítorí pé làákà yìí wọn ẹni bá wọn ti sùn làákà wọn làákà yìí rẹ̀ ni bí ti máa ń lọ bẹ́ẹ̀ náà ni wọ́n lọ. fáwọn ọmọ lọ́nà gbẹ báyìí wọ́n máa tẹ̀lé náà nígbà ah! bàbá wọ́n máa wọlé òkú lọ báyìí wọ́n ní ah, àbá mi tó níbẹ̀ táyà máa lọ wọ́n máa tẹ̀lé lọ yẹn. kí wọ́n ti hadith yìí ibi tẹ́sí máa àìdá àwọn àbúrá yìí pé wọ́n ti tágẹ́tì wọ́n níbi tí wọ́n lọ. ibi wọ́n ti lọ yìí kò sọ́nà bẹ́ẹ̀. ìmọ̀ wọn ti kéré ní gbogbo ní wọ́n fẹ́ máa láwọn fẹ́ máa fọwọ́ bọ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀. عائشة رضي الله عنها حب حديث رسول النبي صلى الله عليه وسلم عائشة كانت إحدانا إذا كانت حائضة عائشة أن يكون هو إما وما وانا النبي صلى الله عليه وسلم إما في حيض فأراد رسول الله صلى الله عليه وسلم أن يباشرها النبي صلى الله عليه وسلم هو توافق بعدين أن يباشرها وبعدين قول النبي صلى الله عليه وسلم في ماشي كان كبير بعدين ويقول النبي ما شيء أمرها أن تستدر النبي هو قالت أن تستدر في قول حيث حيثها النبي هو أن تسكني النبي هو أن mọ́ ibi tí haidọ̀ ti máa ṣe kíni ti máa jáde lára rẹ̀ ìkànnàbí kọ́ àrẹ́bí kò kọ́ba ara rẹ̀. fún mayuba yóò ha àrẹ́bí tí a máa ṣe kíni àrẹ́bí tí a máa tí wàá máa bá a ṣe rí yàní ó ti kọ́ba ibi tó jẹ́ ojú ara rẹ̀. àyà wa sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé wà á yùkùn yẹ́mu ní kùdírùbà ó kàmá kánà nàbí sallallahu alaihi wasallam yẹ́mu ní kùdírùbà àmọ́ ta ló lè lágbára fún yín tó lè kóra rẹ̀ tó bá di lágbára. ta ló lè máa ṣeré orí mi tó wá jẹ́ pé wàá ní bá a dé ibi pé ibi tó ti ní kíyàwó rẹ̀ kọ́ bà láàrẹ̀ tẹ́lẹ̀ tí wàá bá dé pé padà wàá ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ pẹ̀lú àìsàn tó jẹ́ sàkàrọ̀ àìsàn ta ló lè ta ló lágbára bẹ́ẹ̀ ni. ẹ wá wo ibi tó dà fún wa àfa gbogbo àgbáyé lọ àfa gbogbo àgbáyé tó tó ipò ní olùkọ́ gbogbo ẹni tí ò kéré nínú fatuwa àbí ò kéré nínú fatuwa tí ń bínú pé wọ́n ṣe fatuwa lẹ́yìn òun wọn ò pè wọ́n sí i ẹ wá wọ́n dàrú wọn lọ́wọ́ ẹ sọ ibò báyìí gbọ́dọ̀ méjì náà ló dàrú wọn lọ́wọ́ fún mọ́ ibà ṣe ọ̀ka ẹ pààrọ̀ ọ̀dà ayé ibà ṣe ọ̀ka wọ́n fẹ́ bá a ti rí ẹ ó ní bá a ṣàrọ̀ níbẹ̀ wọ̀ ó ní ìtumọ̀ rẹ̀ ní kíni ó ní ìtumọ̀ rẹ̀ ní kíni onítùmọ̀ náà ni pé kí n báyàwó rẹ̀ lájọṣepọ̀ gẹ́gẹ́ àpò náà ní jẹ́ báṣà bẹ́ẹ̀ ni ń jẹ́ báṣà kí n báyàwó rẹ̀ lájọṣepọ̀ báṣà ọ̀tún ti jẹ́ kí n sèkìlì kí n kàn bá obìnrin ṣeré wọ́n àti ìdílárúbáwá báṣà ọ̀tún ìtumọ̀ túmọ̀ kí n sì nǹkan parí ẹ́ báṣà ọ̀tún báṣà ọ̀lẹ̀ àmàlà ìdàpọ̀ olóṣèlú parí kùnrin àbàmọ̀tún bẹ́ẹ̀ àmọ́ bàtí màá kéré tí ò tó nǹkan ẹ nígbà tó bá tẹ́lẹ̀ tó bá pàdé bẹ́ẹ̀ ẹ tó o wa kó bá dà ọ o wa kó sí ìtumọ̀ ẹ̀yọ̀ kan tó máa rí ẹgbẹ́ kí ọba aláṣẹ yóò láti ṣe pọ̀ ọ̀gbọ́n náà nìtúmọ̀ rẹ̀ irú àwọn gbọ́dọ̀ báyìí pọ̀ nínú àtúntò náà ẹ ẹgbẹ́ ó ní ìtumọ̀ tó ju ẹ̀yọ̀ kan lọ tí wọ́n sì máa lo méjèèjì nínú ẹ̀sìn ó jẹ́ jẹ́ pé tó bá lágbo ẹ̀sìn kò yóò máa ìta lórí ìgbé gbólóhùn sọ̀lá inú èdè lágbára àsọ̀rá àmà túmọ̀ ìrún tá a máa kírun àtúmọ̀ túmọ̀ àdùá kéwọ́n sàdùá méjì túmọ̀ túmọ̀ méjì ló ti wà nínú Qur'an méjì ò ti dàrú. wọ́n tún wá mú wá mú ayùbá àṣírọ̀ ha àwọn olùdókòlòmù bá aṣọ àlọ́ tó wá ní ìtumọ̀ ẹ̀ náà ni pé ìtumọ̀ ẹ̀ náà ni pé kéèyàn sábà bóbi láti dùbọ̀ níjẹ́ bẹ́ẹ̀ nítorí ìtumọ̀ nítorí ti gba àdídì wá pé kéèyàn máa bá àmì àmà bá obìnrin rẹ̀ lò pọ̀ nígbà tí bá ti háìdọ̀ lọ́wọ́ nítorí náà sọ kò bá rí ẹlọ sọ́nù sọkúsọ ní sọ àwọn abẹ́rẹ́ lọ́wọ́ rẹ̀ pé ibẹ̀ náà kò hàn nígbà tó lọ́wọ́ bá nípa láti sọ nípa àzàká wọ́n sọ fún àná pé kó nínú àpò àyè ìsọdá pàtàkì tòótọ́ sí ohun wọ́n tó fẹ́ kí ihim fi ha wọ́n sọ́ọ̀lì àlẹ́ ìnà sọ̀lá àtàkà sákàlù ọlọ́ọ̀bá àdìsọ́lá ní ànábì khudh min amwalihim sadaqa mú nínú owó àwọn mùmìnì kó máa jẹ́ kíni sadaqa yàrá kó máa jẹ́ zaka tọ̀ yé wọn wọ́n ti zàkì ìbílà tó máa fi má wọn tó sì máa fi sábà máa kó nínú ẹsẹ̀ ọlọ́wọ́ wa sọ pé wa salli alayhim wa salli alayhim gbólóhùn wa salli alayhim tó lò bíi òun náà ló lò nínú sọ́ọ̀tù káwùtà tó ní fa salli li rabbika wanhar salli kírun fún ọlọ́run ọba rẹ̀ wọ́n ní àákó ti fẹ́ràn fún ẹ̀. Tọ́gbà tọ́lọ̀ ọba rẹ̀ kẹlẹ́ wá ní sọ̀sọ́lì alẹ́ yìí ìlà nẹ́bí sọ́lì alẹ́ yìí ẹ bá bí ìlọrin bóde tètú. Tètú wa sọ sáà sọ́nà ìfẹ́ sọ́lì alẹ́ yìí ń kírun sí wọn dà. Àbí láì dínkù. Ẹ sọ̀sọ́lì alẹ́ yìí kírun sí wọn dà. Iná sọ̀lá sakasaka lọ́la tó gbẹ̀rún tó bá kírun sí wọn dà ní ìjọ́ jẹ́ kí tábàtì lọ wọlé sí débẹ̀ wọlé sí ìtumọ̀ sọ̀rọ̀ àti mọ́tà máa kí níbẹ̀ wò nínú àtọ́ iná kí sì ìtumọ̀ kí níbi ìtumọ̀ àdúrà wọ́n lè láhùn ayé kó tọ̀rọ̀ láhùn tábàtì yọ sàdáta ìyá náà ṣe kíni sàdúrà fún wa ẹ sàdúrà fún wa pé kọ́lọ̀ ọba àlùbáríkà ti tó kù nínú dúkìá yìí bó ti wá wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn yẹn tó òun náà náà pèlè kíni àwọn alàgbà alùsítàrọ̀kà àwọn gbọ́dọ̀ tó jẹ́ pé ó ní ìtumọ̀ tó pọ̀ ní ọba tó yìí náà kò ní má yóò máa tẹ̀sẹ̀ bọ́sẹ̀ rí tó bá ti lé lórí báyìí dé orúkọ ní orúkọ tàkùté mo ti mú ẹ́ ọ̀là ẹ̀gẹ́ bẹ́ẹ̀ tó dé tàkùté tí ó mọ̀ pé tàkùté lórí kejì ẹ́ ọwọ́ agbọ́ pé ẹran wọnú tàkùté tàkùté padé báyìí ní máa ń sáré bọ̀ pé tàkùté mi ti mẹ́ra pàtó lè bá ẹgbẹ́ láti kòrìkè járe kí ló dé ẹ́ apá yóò jà bọ̀ ni òtẹ́lẹ́fẹ̀ẹ́ náà lọ́rọ̀ ẹni táwọn ìṣèlú ọ̀nà ọ̀nà ẹlẹ́kẹ̀ẹ́ tó bá dàrú ma lójú tẹ̀ mú tẹ̀lé bá dàrú ma lójú a lè sọ pé ah, ó rò pé bá a ṣàrọ̀ sí ilé ìwé ìbò wá ní ìtazàrọ̀ gbòòrò lẹ́yìn tó ní ìtumọ̀ ìtazàrọ̀ náà ni pé ànábì wa sọ fún ìyàwó rẹ̀ pé ó yá lọ́kọ́ mi pọ̀ dí rẹ̀ ànábì wa máa lájọsọ pẹ̀lú ìyàwó rẹ̀ ìtazàrà ìtazàrà gbòòrò ìtazàrà kó ti wá di pé ìtazàrà tó yẹ pé gbólóhùn ìtẹ́sàrọ́ wọ́n yọ látara kí ni al-izar al-izar sẹ́pẹ̀lẹ́ al-izar náà ni pé aṣọ tí yẹn máa wọ̀ sí ìsàlẹ̀ òní máa wà sẹ́kọ́nà méjìlá aṣọ ìtòkè adé ìsàlẹ̀ òun náà pè ní kí ni sí lower part ara yẹn òun náà pè ní al-izar ní ìtazàrọ̀ ìtumọ̀ náà ni pé ṣáda ìzàrọ̀ ìtumọ̀ náà ni pé kéèyàn ó àbí kéèyàn ó di aṣọ kan tó jẹ́ pé tẹ́sùrù sòrọ́tà ha wà máa tàtà ha ilà òkúba tí fama tàtà. aṣọ kan tó yóò ṣe kí ni tó yẹ pé yóò bo tó wà láàrin àlàfo tó wà láàrin ìdodo tí é fún ẹ̀ nígbà pé ní àṣìṣìṣàwò dáadáa fún mọ̀lẹ́ kàṣẹ́. ṣé wàá wo ibi àìmọ̀kan ẹni àti níbi àbòsí rẹ̀ tẹ́lẹ̀ ti mọ̀ pé wọ́n á rántí Bukhari wọ́n á rántí Bukhari torípé dábàá wọ hadith yìí nìsín Bukhari nìkan kọ́ ló gbà ábà hadith yìí bẹnu sọ̀rọ̀ yóò mú sí hadith yìí bẹnu Sunan Ibn Majah hadith yìí bẹnu Sunan Abi Dawud hadith yìí bẹnu Sunan Nasa'i hadith yìí bẹnu Sunan Darimi àwọn tó gba hadith yìí wá ó ti wá pé Bukhari ló wá wò kúmá tó wá ní a ah, Bukhari ló gbé ní olùgbà hadith yìí kó ti dáko nítorí pé wọ́n ní tó dáa jù àsọ́fòlù kótó sílá tó dáa tó lára bí àjù kó náà ní Bukhari tá a bá ti wọ́n Bukhari olóko tẹ́kẹ́ni yóò rọ̀ wá láti wọ́n iṣẹ́ tí wọ́n á kó wá sí i. ṣé tó bá tó wá jẹ́ pé ẹni tó wá tó jẹ́ pé ìdí máa tó tẹ́kẹ́ni kí kí máa ka hadith dáadáa ni. kí ìtazàrà bá fẹ́ dàrú máa lójú ipe wọ́n gbé wá ní kíni wọ́n gbé wá ní fẹ́ẹ̀lì wọ́n gbé látara kíni wọ́n gbé wá ní ìtààlà ìtazàrọ̀ ó wá dà àmà lójú ní ogún mọ̀túmá rẹ̀ kápẹ́ni tó bá tún wá máa wo tí àdáadáa ni ó wá lọ lè wo ní ìwáyà ti alimami Darimi nínú Sunan Darimi ìmáàmù Darimi ọ̀nà táwọn gbàgbà hadith yẹn wá òun náà nìkan wọ́n ní ya'muru ihdana idha kanat ha'idah ànábì àmà pa ẹnìkan kan láti wa nígbà tí máa ń ti haidọ̀ lọ́wọ́ à ń tẹ̀sù da alayha izaraha ẹ̀wọ̀n tó mu à ń tẹ̀sù da àléhà ìzàrọ̀hà ìró rẹ̀ ẹ́ ìró rẹ̀ ń ẹ̀wé òun làwọn pé àwọn obìnrin sáré ìbá níwà lókè ìró rẹ̀ ń ànábì wa ní kó ṣe kí ni kó tè é lé dáadáa kó sáró rẹ̀ kó lé ànábì òní kó sáré lé dáadáa fún má yorùbá ṣírò ha ànábì wa máa ṣe kí ni ànábì ṣe àwọn bá a ṣé ẹ tó bá ti sáró rẹ̀ tó ti lé ṣé kó tó máa bá aláàlú tó wọ̀ sòkókè àdáda ní nǹkan tí ó dàrú nínú hadith anabi sallallahu alaihi wasallam àmẹ́ni tó bá ti ní ẹni tó bá ti níbi tí ń lọ ẹ ó dà gẹ́gẹ́ afọ́jú ni tí ẹ wá sọ pé kò sọ́nà yá yìí kí lè máa ṣe nínú nínú ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ náà àgbà tó padà wá tó padà wá já sínú kòtò lóbi nínú àgbà tó kò sọ́nà bẹ́ẹ̀ ó ti wá já sí kòtò lẹ́sìn tó ti jẹ́ dàbò ó ti jẹ́ dàbò lọ́dà hàtà lọ́dà àwọn kékèké àwọn àdájí àwọn tó tẹ̀ ń ké wúlé pé wọ́n fi àwọn tọ́bi sọ́ọ́lù kúta yìí because ẹ̀ ọ̀gbẹ́ni ti dábàá ìtura yìí ẹ̀ ṣe mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ látara kí ni láti ara wáwù àti zá àti táàlì ibi kan ló ti yí lọ ẹ̀ tó ti di kí ni tó ti di ìtajà inú inú sọ́ọ̀fù ìfúta àlàní ẹ̀ ó ní àwọn kérékéré tó tẹ̀lé sí inú sọ́ọ̀fù èyí àwọn kankan ti kéjì bẹ́ẹ̀ látara ìwù ó ti di ìtazarọ ó tó wá di ìtazarọ òun máa wù pé kò mọ̀nà tó gbà débẹ̀ àwọn ọ̀nà àgbà débẹ̀ tó yá dé àyíká yìí ọba tu sí ìkà tó rí lágbà tó wá tu náà ni mo fẹ́ rò pé bí àwọn tó wà wájú náà ni gbogbo ayé rí ẹ́ àwọn yàrá òwe sọ̀kùsọ̀ lè rí torí mo ti lọ mo ti kílíà àlàyé òun náà ni pé àwọn tí a rí tí wọ́n fẹnu àkókò kan ìmáàmù Bukhari ẹ̀sìn bá wọn àwọn làkókò bẹ lára wọn kẹ́ ẹ mọ̀ mọ́ dáadáa ẹ̀sìn bọ́ eléyìí pé pé ní ìṣèlú bá ìṣàlàyé rẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan bí sábà ní bukari sọ tí ò dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lára ẹ̀ rí àwọn ẹ̀rí àwọn ẹ̀kan òye gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí bí ọ̀rọ̀ kọ́tàlà ẹ̀dínwá rẹ̀ mẹ́tọ́ àni kọ́tìlà náà ànábì ni wọ́n pa mẹ́ta kí n máa bá àwọn èèyàn jagun kọ́tìlà náà kí n máa jà àwọn lógun hàtà ìṣàlù aláìlá ìlọ́wà tí ó fi kọ́rí ní kíná kúkọ rẹ̀ díru àbí òun náà ló kú wí díru markaz ó wá ní buhari sọ pé ànábì ní kíyàn ṣẹ́gi ni ànábì ànábì ọ̀nà ẹ̀rọ láti pẹ́ gbàgbé ànábì ní kíyàn máa pààyàn ìdí ara àwọn tí wọ́n ṣẹ́gi ni àwọn tí wọ́n sọ àná wọ́n sọ islam ní pààyàpààyàn wọ́n ní kíyàn máa pààyàn nígbà tó mú hàdí bí mi wá ṣe ànábì sọ̀rọ̀ àwọn ọ̀sán tẹ́nì kan máa ń segin sọ́wọ́n bá ju rẹ̀ alábìrin kò segin ni fàlẹ̀ fà alábìrin dá apá làmọ́lẹ̀ bá ju rẹ̀ alábìrin tó bá wá fẹ́ dúró dúró dúró kóun fẹ́ gbà ju rẹ̀ kíláàjà alábìrin fàlẹ̀ yóò kọ́ àtìlẹ̀ wò alábìrin bá àjà alábìrin kò segin ni ká bá àjà nígbà tí ó tún fẹ́lẹ̀ yìí náà wọ́n alábìrin máa ṣe gbà ju ẹ̀kọ́já alábìrin mi ò pa báyìí káàdì gbà pé ọ̀la alábìrin ò sọ bẹ́ẹ̀ o àti oníwà arọ́mà nàbì pé o ẹlẹ́kùn ọmọ ìdájí ọmọ wúlò ìdájí tí kò wá nígbà tó láti kọ́ tààrà àti kọ́tà yàtọ̀ síra wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìwé náà ló lọ wá tó ní Bukhari tó gbà àdìgì wá Bukhari ní ìrun àsùbá wákàtí mẹ́rin ni ẹ rákà mẹ́rin ni ẹlẹ́kùn bẹ́ẹ̀ bá gbélé mi sí ṣé èmi kọ́kọ́ máa mú ẹjọ́ sọ bẹ́ẹ̀ lépè ìgbé àgbà àgbà kí lájọ́ tá a ń ká bùkà ní àtàlẹ́ kẹ́nìkan wá dé níbi kó wàá sọ pé kí ni wọ́n á máa sọ fún wa pé lákàbẹ́ mi inú ẹ̀sìn inú ẹ̀sìn fún olóbèrè wò ẹlòmíì náà tó jẹ́ pé tó jẹ́ tó jẹ́ mọ́jà wọn tó jẹ́ rẹ́fẹ́rẹ́sì wọn rẹ́fẹ́rẹ́sì wọn náà pàṣẹ ọmọ wọn ti gbà á ẹlòmíì máa sọ kẹ́ bukari náà wọn náà láwọn kankan tó sọ mi àti ní máa wù báyìí wọn máa náà tó ní bukari ó ti sọ yìí bukari wò fún ààrẹ ni kò ní sọ bukari wò fún ààrẹ ni ọ̀sẹ̀ kó ti gbọ́ sí ilé wọn ti sọ́ra yìí kó ti gbà kó ti gbà á náà ẹ wàá ní àwọn náà láwọn mistake náà mistake ọwọ́ àgbà àdìsí ọwọ́ ní àgbà àdìgbà àdìsí wa pé ìrún àṣùbà wákàtí mẹ́rẹ̀ rákà mẹ́rin kí ni àdìsí Bukhari gbà wá Bukhari gbà àdìsí wa pé Ànábì sallallahu alaihi wasallam kí ìrún àṣùbà kan táwọn ẹnìkan tó wá dìde ẹnìkan tó wá dìde inú wá kírun ó wá kírun wákà ẹ ó kírun wákà méjì wá kírun tá àná wá sọ pé aásùwòrán àrùbàrà inú ìdè lábáwá tí hamza tó lè ti kà á hamza káà mo ti béèrè béèrè tó bá ti papọ̀ mọ́ question mark question mark question kí náà kọ lẹ́tà bá mi béèrè question tó bá ti papọ̀ mọ́ kẹ́límà kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú alifala wọ́n wàá pa méjèèjì papọ̀ wọ́n wàá fi má ti sí oyè yọ̀kan wọ́n wàá kúrò àná Allahu khayrun amma yushrikun ana wa qad kafar aya wọ́n wà ní alukura níbẹ̀ wa sọ pé a tó bọ̀ àbá ìtumọ̀ náà ni pé ṣé àsùbá àtúndì bẹ́ẹ̀rẹ̀ ni ìdáná mi sọ fà ṣé àsùbá àtúndì kìíní ó tún ti di bẹ́ẹ̀rẹ̀ sọ̀hábì wọn bá nàbí lẹ́yìn pé ah, ara wò ọ̀kà àtẹ́ni lè fájírì òun ò rí kí síwájú kó tó ti kìíní síwájú kí òun tó tó ń bá ọ̀kà àtẹ́ni lè fájírì òun wá kí alábì bá dákẹ́ òun náà ló fi wà ní ló fi di ló fi wà ní súnà nàbí sọ̀bá wà lọ́sọ̀ náà pé bí ó bá rí àkàtẹ́ni ó wà kí lẹ́yìn rẹ̀ yẹ kí omi ìmá kí tó mú sèkèrè tó rí tó fi jáde. ẹ wá wọlé sí ìtànà yìí ti béèrè béèrè pé àtúbọ̀rú àgbà òun sọ pé wàá rí pẹ̀gbà wá ó ní àtúbọ̀ àgbà wàá rí wá pẹ̀gbà wá pé irun àgbà akamẹ́rin ti wà nínú bẹ́ẹ̀ sọ wípé asọ́kùn kótó bá dá ìjáde láti kó wa nọ̀rọ̀ bá kan tí o da ẹ́ ẹ́ ó ní tí kò mọ̀tò tó tẹ̀ sọ́nà ẹ̀ pé ó ní á ìrántí pé sọ́ ó sà gbé lọ́gbàwá yẹn wá ipe tíra tó ṣe kíni tíra tó burú jù lẹ́yìn tíra ọlọ́mọba àdìkọ́lá ni ṣe wọn pé bí kéèyàn kọ́ bí nǹkan ẹ̀dí bá mi kéèyàn jíyàn wò ó tún wá yẹ ẹni wò papọ̀ mọ́ orúkọ ẹni wò kí ló ní ẹ̀hún tẹ̀ láàbù ní ìdílé àtàjìmọ̀ pẹ́ àtàjìmọ̀ kọ́ nígbà tí wọ́n á kọ́ bí ẹ̀ ó tún wá kó pẹ́ ẹni náà sí ó kọ́ bá dígbà bá ẹni tí ẹ̀kọ́ ti pé olódò ni ẹ̀dì bá rẹ̀ pé àtúwàkùn kótó bá dà sí dábì dá tó pé ìdí àtúrí tó ìdí àtúrí tó dáa jù tó lára tó lára bí a ó wá fẹ́ yí ojú rẹ̀ kó kò wá mọ̀ pé ó yẹ kó yí ojú ti buhari nìkan kó ni kó má bàa lè bí kìtàbù láì ó wá ní tó burú jù lẹ́yìn tíra ọlọ́run kí ni tó máa ìtumọ̀ yẹn láti pé náà ti kiri náà kú náà kú bá bá bá pé o bá gbé o bá yà sọ́ra ìlú pọ̀ mí pé o bá yà fi ẹ̀sìn ara rẹ̀ hàn ní tí ó yẹ káwọn yìí mọ bóun ti mọ nínú mà. sọ ibi tá a ti lọ òun náà ni pé nínú ìdẹ̀ra tọ́lọ̀ ọba àlejò aláṣẹ fún wa òun náà ni pé àwọn àwọn Yahudi tóbìnrin bá ń ṣe háídọ̀ tóbìnrin bá ń ṣe nǹkan oṣù àwọn Yahudi ò ní bá jẹun oníjọ jẹun oníbọ̀ ọmọ jẹun wọn ò sì níjọ súnú lé kankan papọ̀ dípò fún wa jọ wà nínú bẹ́ẹ̀ nìkan abára fún wa kára àwọn ti kàá pé ẹgbẹ́ ni àwọn bá ti islam dé nínú ẹ̀jẹ̀ tí islam ti fún wa wọn náà ni pé anábì ní ìgbàláyè wà fún wa tóbi ni wa bá ń ta ayé lọ́wọ́ ó lè dáná fún ọ ẹlòjọ jẹun fọmọ ẹlòjọ mímí ẹlòjọ para kan ẹlòjọ para rora ẹkọ mọjọ láyé ìṣẹ̀kọ̀ lásán ni bára ti máa ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ náà yóò ní kan lọ kíni yóò ní kan lọ làákùn àkànwó wò tí wọ́n fi ṣe kíni tó lè kọ́ bá a lè dé ní láti fi ìdodo dé erékún gbogbo tó bá kù lára àlẹ́ ìsọ̀bá àdúrà mọ̀ bá wọn ṣeré ẹ̀fẹ́ tó ṣe ilẹ̀ fún àlẹ́ ìsọ̀bá àdúrà àti ìsàrò kúlẹ̀ ṣe ní ìlànìkà tó eléyìí nínú àwọn àpẹẹrẹ náà nínú àwọn àpẹẹrẹ tí Islam tó ṣe kéde tó ṣe ẹ̀jẹ̀ ṣe pé àwọn sọ pé kò sí àtà tó burú bẹ́ẹ̀ kó fi láyé tó pẹ̀lú tí o bá ti kórìíra ẹ̀wù kan báwọn ṣé ìlà ìsìláàmù sọ fún ọ ni ó ní fàtẹ́sìlú ní sáà ẹ̀fì màhì ẹ yẹra fún kúlò wọ àdá ẹgbẹ́ ní ẹ yẹra fún wa ọ wá ní tí o bá ti kórìíra ní tí o bá ti kórìíra sọ eléyìí nǹkan burúkú ni nínú àwọn ẹ̀sẹ̀ ńlá láti kí ẹ kó bẹ̀rẹ̀ láti ṣe fún gbàtìmá sí kìnnì gbàtìmá sí àìsàn ọ̀rọ̀ abẹ́rẹ́ ọ̀bá ìjọba àbátá gbọ́ ìkúta ní gbogbo ẹni tó sọ nígbòlò bá dáa gbọ́ ìkúta bá nípa أي من القيامة إنه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليكم السلام ورحمة الله àìbéèrè tí wọ́n béèrè ó dàbí pé wọ́n ti tí obìnrin bá ń fi háìsọ̀ lọ́wọ́ pé kó máa wọ́n máa ní kó wọ́n máa sáàsì àbí kó máa kó máa fi kúrò àní lọ́wọ́ tí bá kí wọ́n kọ́ pàtàkì kó. àwọn àlàyé àlàyé ọ̀rọ̀ sí àlàyé ẹ̀sìn kan ni tó yẹ pé nínú àwọn ọ̀rọ̀ tí ìyapa wà lórí ẹni ìyapa ẹni wà lórí ẹni lọ́dà wọn mímọ́ tába tó pé ìyapa ẹni wà lórí nǹkan kì í pé lórí ẹnu yá èsì ìjẹ yóò jẹ ìyàgbẹ́ kan wà lórí wọn lọ́dọ̀ wọn òun náà ni pé lára látara tó bá hàn sí oníkálukú wọn nínú ẹ̀rí tó bá hàn sẹ́lómi lẹ́rìí ó lè jẹ́ pé lọ́dọ̀ ẹlòmíì èsì bẹ́ẹ̀ ló ti ní ẹlòmíì ni wọ́n yà kí wọ́n náà kúrò àti ti kó ní ìdí sọ́ka ni sẹ́lómi ah, náà àyà ìdí sọ́ka bọ́ ìdí sọ́ka ni ó kúrò ẹ̀wù báyìí kúrò ẹ̀wù báyìí ẹ̀ ti pé ìtẹ̀lẹ̀ ìgbìnà ẹlòmíì lè mú àdìsí kan wá ó ní àdìsí tó gbára lé ó sì máa mọ̀ pé nǹkan ṣe àdìsí yẹn àdìsí tó gbára lé ẹlòmíì wá ní òun ó já àdìsí tó gbára lé ìdí òwò àdìsí kò lálàáfíà kọ́dà ọ̀nà tó gbà tí òbí lálàáfíà nì ó sì wá. nínú ẹ̀ náà ní tó ṣẹlẹ̀ ní mọ́tàlá pé sómi ilé gbá kùránì nípa tí wọ́n ti máa ń sọ̀rọ̀ èyí tó rìn nítorí pé sábà lọ́wọ́ àwọn tó ní kò lè fi kura lọ́wọ́ àwọn ẹ̀rí tán wá àwọn àhàdì tán wá fún àwọn àdìsí lálàáfíà rẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ òní rẹ̀. àyà tó máa fẹ́ mú wá tán tó fẹ́ mú lọ́wọ́ òun náà ní àyà ọlọ́run bá nìkan látọ́ ilé àyà máa tó burú ilẹ̀ àlùkọ́tọ̀ dàrú. ìpè òtáwọn tó lè fọwọ́ kan àlùkùránì ẹ̀ wọ́n tún gbé hú yẹn kó lọ bá àlùkùránì wọ́n ní ilẹ̀ àlùkọ́tọ̀ dàrú bẹ́ẹ̀ ni àyà yìí táyà yìí sọ ni pé ń sọ nípa àwọn màláíkà ìkùsẹ́ni tó lè gbọ́ ká alukurani tó wà ní láwùjọ màdúró sábà ni wa ilà alùpùpù àyàfà àwọn màláíkà tá a fò wọn. àyà yìí wà wọ̀ bẹ́ẹ̀ ni òyìn tó tó rí rẹ̀ jẹ́ ìdí wà bẹ́ẹ̀ kó náà ní pé kìnnì obìnrin lè gba alukurani nígbà tí bá ń ṣe àìsọ̀ àwọn yẹn wọ́n mú obìnrin bíi ìjọ márùn ún ilé mọ́tò bẹ́ẹ̀ tó gba ìgbà táwa sọ yìí táwa ni wọ́n ti kiri àtìkúmá bẹ́ẹ̀ kọ́mọ́ka kùrán àbúhá kùrán kọ́mọ́ka àbíkúmọ́ ti gba àwọn àbújá àbá wọn ní ìdílé yìí bẹ́ẹ̀ dáma tó kí wọn ṣe bí anakọ̀bá wà lọ́sàn án láti níbẹ̀ ayà kùrán bẹ́ẹ̀ lọ́ẹ̀ níbẹ̀ kí wọn tó súnmọ́ nípa ọkọ̀ ayáta kù sí níbẹ̀ ó ní kí wọn kà á mọ́nà bí wàá torí pé bàtí máa ń ta ayé wọn lọ́wọ́ ní wàá fa gbogbo àwọn kan yẹn tí kọ́mọ́ka kéwú tuntun ní ìdíkó lọ ẹ̀sùn ẹ̀kọ́ àn òun mi pé nígbà tí máa ń lọlé kéwú yẹn ní láàrin ọjọ́ méje tó ti háyé lọ àbíjọ́ mẹ́fà ń sì ní lọlé kéwú òwúrọ̀ àwọn bàbá yìí òwúrọ̀ àwọn àlàyé ló wà lábẹ́ rẹ̀ ìpè ìtòrí lẹ̀ ẹ̀ òun náà ní kékeré obìnrin gbà láàrin nígbà tí máa